who is uh, Gboyega Khalid who is Gboyega Khalid ah who is Gboyega Khalid ta ni Gboyega Khalid nínú yín. sir i'm the one sir. ah mr man what's the problem kí ló ń ah. come on follow me. ahmed bámidélé lórúkọ ẹ kí ló dé tó fi dáhùn fún khalid ṣé o mọ mí ní nǹkan tó ṣe yẹn impersonation or why. ẹ má bínú sá lóòótọ́ lóòótọ́ ahmed bankole lórúkọ mi èmi kọ́ mi ò jẹ́ kálẹ̀ over seven years ni mo ti graduate sá every month every day ni mo máa fi ń kọ application lọ sí oríṣiríṣi company tó yẹ pé wọn kì í gbà mí sà nígbà tí mo wá dé bíbá ilé ni tí yẹn sọ pé Khalid Khalid tí mo rẹ̀ rí ọkàn dáhùn òun ni mo ṣe dáhùn wọ́n dẹ̀ ní pé tí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá ìdúró ni mo ṣe dáhùn sà ó má burú sà. Mr. Ahmed àwọn Yorùbá ní ojú ló máa ń rojú ṣàánú ojú gẹ́gẹ́ bó ṣe sọ lẹ́ẹ̀kan oníbítẹnìkan ò bá bàjẹ́

ọlọ mo wá fún un. ìtàbí mánítà lọ mánítà tó gbọ́ bákà second half mọ second half lọ báyìí tó ní mẹ́sì sísọ tí mo rẹ̀ tẹ́mi náà fẹ́ sáré lọ́wọ́ kí ló ṣẹlẹ̀. ẹ bá ní mo ṣe wá fún ta àtàrọ̀ mo ti débi ìkíní tábì yẹn mo wá fún. inú mo gbà sọ pé yìí ṣé bẹ́ẹ̀ ni Khalid. èmi ni. nígbà tó yẹ kó lè wá sùn bí mo bá é mo bẹ̀rẹ̀ ìdẹ̀rùn ó ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bá ń bọ̀ bọ́ọ̀lù lẹ́yìn ìwà kọ́ mi níṣẹ́ òun. ẹ má jí mi nà ń kọ́ tí mo wá fún nìyẹn nà. máa jí yín èmi jẹ́ mímọ́ mo bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ sí ni máa sọ orí orí ìyó lórí burúkú káàkiri iṣẹ́ yóò jẹ́ rí lógún ni iṣẹ́ yóò jẹ́ ẹwọ mọ́tẹ̀lẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bí kò máa ń bẹ̀rẹ̀ àwọn ọmọ sọ́lọ́ máa ń sùn bẹ̀ wọ́n máa ń ṣe àwọn ọmọ po tí àti ndó ìgbàgbẹ́ tẹ bá tẹ̀lé lọ́gbà ibì kan bẹ̀rẹ̀ kẹ́ máa fi sùn tẹ bá sùn bí ọjọ́ mẹ́ta bóyá ẹ máa rí iṣẹ́ ń bẹ̀. ẹ iṣẹ́ tí mo wá wá fún kọ́. kí ló ṣẹlẹ̀ òjò rọ̀ ni. iṣẹ́ tí mo wá fún. irú mi ibà yìí ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni ẹkún ayọ̀ ni pẹ̀lẹ́ ẹkún ayọ̀ ni. ẹ wo bí kò sí iṣẹ́ mọ́ àti máníjà sẹ́kítì rẹ̀ gbọ́n ti lọlé kẹsíṣẹ́ mọ̀ wọ́n. ẹ fún mi ní ẹ fún mi ní nọ́mbà ọ̀gá àbí kẹ fún mi ládírẹ́sì lé wọn ẹ ah. jẹ́ kí n lọ síbẹ̀ fún ara. àdírẹ́sì kọ àdírẹ́sì ẹ̀rọ ọkọ ṣe ọ̀fà ẹgbẹ́ yìí máa ṣọwọ́ rè èjì ògbèbí ọwọ́ láti mẹ́rin báyìí gbogbo ẹgbẹ́ abáwáǹsì ẹ̀rọ ọkọ ṣe ọ̀fà ẹ̀wà ń ní máa fún yín ní nọ́mbà ọ̀gá ní ìsẹ́ máa lọ́ta lọ́ta máa ló fún yín. mi ì dárúkọ yín máa ń sọ máa ń mú kọ rí. mo dáadáa olórí burúkú yìí náà màtí ẹ bá ẹ fẹ́ wá gba iṣẹ́ mi bẹ̀ ẹ̀ ń sún ẹ̀ ń sún ọ̀họ̀họ̀họ̀ káàkiri ọ̀dọ̀ bá ní kẹ̀kẹ́ má fara àtàrò kiri ẹ má fara àtàrò kiri ìbò ẹ wo ṣù ẹ wo ṣù gbígbé àtàwọn akọni jà fọ́ọ̀tò ìjọ̀jọ̀ bá wáyà nìbọn ìṣú olóṣèlú ni kò ní flash ẹ̀ gbogbo sẹ́ndì ẹ̀ ti bàjẹ́ nú ẹ ẹ pẹ̀lẹ́ ẹ̀ ẹ̀ tún balance ọ̀gá mánu wọ̀. máa wà pẹ́. ṣé kò sọgbà tó máa dé fún ẹ ni. àti pé àwọn ìrìn yìí náà kò wá so predictable èèyàn lè sọ the exact time tó máa dé. bọ̀ mo sọ pé kò yẹ kó pẹ́ dé. ẹ pẹ̀lẹ́ ma. mi àlẹ́ kò sọ̀rọ̀ ó pè mí. báwo ni ọkọ mi kí ló ṣojú ẹ torí báyìí. kókó débẹ̀ àti àti ìṣìkan fún nǹkan tí mo ti débẹ̀. tó dé kò sí ọ̀dọ̀ security ní ti àwọn kí n sùn díẹ̀ jikundi limeze nk'igi hafuno uwo mutudi hafuno ko mukunyeleka ngumwende yati musu tibuku olúbukú olúwòfò ìgbà tí gbogbo wọn ti lọ tán ní security tó jí mi ẹni tán fẹ́ gbà síṣẹ́ wọ́n ti gbàgbé tí mo ti sùn wọ́n pọ́nlọ́pọ̀ orúkọ mi wọ́n ń jí mi mò ń sùn ayé mi ti ta báyìí ayé mi ti ta o nǹkan ti ṣe mí o nǹkan ti ṣe mí o má mi dẹ̀rù pójú lásán nílé. Ah! ọkọ mi tó yẹ kí wọ́n tún máa bá mi bèrè ó mọ̀ tún funfun. ojú òun la fẹ́ ṣe gbogbo ilé ìdá. Ah! Ọlọ́run. Ó dẹ̀ bá mi sọ pé máa jìyà ọmọ mi náà máa jìyà. Ọlọ́run ò bá mi sọ. Ó máa bá mi sọ. Fọlájọmí. Mo ní kí n bọ̀ wò. Oh, money, Abi, my friend, I just lost school ni. Fọlájọmí. Wow, are, are you stupid? Are you stupid? Fọlájọmí. Mo ń bẹ̀ sọ̀kọ̀ tún repeat again, are you mad? Nígbà tí ẹjọ́ ṣe kékeré ni Fọlájọmí. Are you mad? Ṣé mo ń bẹ̀ ṣe ni? Why? Ṣé o fẹ́ pa Get inside the car. Get in the car now. Get in the car are you mad ẹ ṣe ọ ọ rí pé married woman ni hmm. ṣé ojú ẹ fọ ọ be careful man be careful. kí ló ń pè mí fún sọ fún mi kí ló ń pè mí fún kí ni nǹkan tó ń pè mí fún mo ṣe ní bínú sí ẹ sọ fún mi ṣé nǹkan try and tan bẹ́ẹ̀ the other time ṣé wà okay ni is it okay tell me is it okay sọ fún mi tí guy bá ọ̀gẹ̀ ń bẹ́ẹ̀ níṣojú mi tí n bá sílẹ̀ kí ló fẹ́ ṣe. ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ẹ̀ ni àbí tó ṣe máa ń bẹ̀rẹ̀ ni ọ̀rẹ́ ni ọ̀rẹ́ ẹ̀ ni tí nǹkan mi ṣe máa wọnú gbọ́ ẹ̀ ni àbí. mi see let me warn you when I see something like that again, I'm going to kill you, I'll kill that guy, and I'll kill myself on you. Ṣé o understand me? Ṣó yẹ? Ó le jù bẹ́ẹ̀ lọ. Ó le jù bẹ́ẹ̀ lọ. Ṣé o understand? So o mọ̀ pé mo mọ health mi so lọ ṣe ṣe àwọn nǹkan tó ń ṣe báyẹn lóye ń ṣe Sorry. mi àbí? Sorry. Sorry. Sorry. Sorry. Sorry. أشهد أن محمد رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح يا للفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم رب هذه دعوة تامة والصلاة القائمة هذا محمد رسول الله والفضيلة ودرجة رفيعة وبعضه مقام محمود الذي وعدت إنك لا تخلف المحادة آمين Ronke. Mami. Ah, mami. Bí mo ṣe gba àjọ tó ń kó tèmi wá, òun ni mo kó lé ẹ lọ́wọ́ ẹ̀. Mi ò yọ nǹkan kan bẹ́ẹ̀ lẹ́dẹ̀ẹ́ rí pé mi yọ nǹkan kan bẹ́ẹ̀. Mami, ṣé lè wà fún ṣùgbọ́n? Kò pọ̀ ju ọkọ mi. Nítorí wípé mo fẹ́ kó jókòó ara ẹ̀ jẹ́ sílé ọkọ ẹ̀. Mi ò fẹ́ kó wá gba láago ṣiṣẹ́. Mi ò fẹ́ kó kẹ́gbẹ́kẹ́gbẹ́. Mi ò fẹ́ kí ọ̀rọ̀ ẹ̀ kó má tolẹ̀ ohun tọkọ ẹ bá ń sọ òun ló gbọ́dọ̀ máa gbọ́ ìyẹn ni gbogbo èyí tèmi náà ń ṣe. Hmm, ẹ̀yin náà mọ irú ọmọ tẹ̀bí ẹ mọ̀ pé mi ìṣó ní wàhálà mi ìdẹ́ rìnrìn kùnrin ah, lágbára ọlọ́run tíṣu ọmọ bá máa jiná fún yín tán mi ò ní wá yín tì ẹ̀yin náà ẹ̀dẹ̀ ní wá mi tì agbára ọlọ́run ó kàn ṣe rí báyìí ni ò máa mi nǹkan hmm. ṣì máa bẹ́tà agbára ọlọ́run. sùúrù ni sùúrù tẹ̀ ń wò mí ó ní èrè tó pọ̀ sùúrù ni mo fẹ́ kó o ṣe ohun tí mo dẹ̀ lè mú wá sórí ni ó dẹ̀ ṣe máa dà ohun tí mo fẹ́ kó máa wá sórí ọkùnrin ní gbogbo ìgbà ọ̀hún ẹ̀yà máa dà gbàgbọ́ lọ́wọ́ àǹtí ah, babes ẹ káàsán káàsán ṣó wà pa. mo wà o mo ń ṣiṣẹ́ lọ́wọ́ náà wá ní ẹ ń pè mí wá. ẹ ò tọ́ ni èmi ni mo sọ pé kí wọ́n bá mi pè é wá ah. torí mo kàn ní láti bá ìsọ one or two things because as it is now ṣé kò sí o. no kò le kò tiẹ̀ le rárá mo kàn feel pé as sí sí sí sí as in pé mo lè bẹ rub mind pé kí n lè fún ẹ ní some pieces of advice because mo kàn feel pé bó ṣe máa ń wálé ní àǹtí ẹ̀jọ̀ ìyá ọkọ mi sick àǹtí ẹ̀jọ̀ àwọn ọmọ mi ò tí jẹun wípé ìyẹn ò lè bẹ̀tà láìfẹ́ wípé kò kàn mingle mọ́ wa pé kí n fẹ́ sí line gbogbo structures ẹ̀ yìí gbogbo blank and shine ẹ̀ yìí pé kò má kàn waste ẹ̀ kò má kàn jẹ́ kó kàn go down the drain pé kò utilize asset ẹ̀ actually ṣé you understand àti pé kí n máa mú ẹ jáde ní alẹ́ wàá ti jí lọ ìdájí ọkọ ò tí ì ní jí ara alẹ́ ò tí ì ní jí wàá sì wọlé padà kò sẹ́yìn tó fẹ́ mọ nǹkan tó ń ṣẹlẹ̀ kó o lè better life ẹ̀ mẹ́ẹ̀n. àǹtí ah, nígbà tẹ́ sọ gbogbo ọ̀rọ̀ kalẹ̀ báyìí ṣé ẹ ti gbàgbé pé ilé ọkọ mi wà. and so fucking what? what is that supposed to mean ìyẹn ò mean anything man. àìmọye àwọn ẹgbẹ́ ẹ àwọn tó tó ẹ àti àwọn tí wọ́n tó ẹ rárá rárá tí wọ́n wà nílé ọkọ tá a dẹ̀ mú wọn jáde tí wọ́n dẹ̀ ń ka sáwà tí ò dẹ̀ sẹ́ anybody tó gbọ́ ládùúgbò. ah ẹjọ ẹjọ ẹjọ ẹjọ nítorí Ọlọ́run ẹgbẹ́ dúró ń bẹ̀ all the right there wow. kí lẹ fi mí pè náà kí n wà nílé ọkọ kí n tún máa ṣòṣì kiri torí kí ni <laughs> so torí mo ti wá máa ń ba yín lẹ́ẹ̀kọ̀ọ̀kan tí mo wá ń béèrè change díẹ̀díẹ̀ lọ́wọ́ yín lẹ ṣe fípẹ́ lè la ẹnu yín ẹnu yín rírùn yín ẹ fẹ́ sọ mí dàbí ń ṣe dà. Ah, láyé láyé no no no no don't you dare ẹ má bá mi sọ mọ́ òṣì ọ̀rọ̀ ní ìranù ọ̀rọ̀ ṣọ̀rọ̀ kébí ń pa ẹ́ èèyàn burúkú ẹ ẹni bí ẹni bí. ebi ń pa ebi pọpọ ẹ. ó ti bó gbogbo ara tán. Ah! mo fẹ́ help life ẹni baby girl ibi tó máa sọ́fà sí lọ wà ẹ́ idiot akéèjì gan tá à ń pọn lé ó fọ́ ni àmì àwọn ọmọ mi gbòòrò tán wá ká mọ̀ wọn sórí line ó fọ́ ni abeg pápẹ́ mi go ní time kó ṣì lọ torí eré burúkú àwọn rí tó mẹ ẹlọrọ òde kiri rẹ gbọ́ ibi tó lọ má pẹ́ o ó fi yẹ ó yẹ ti o so má pẹ́ àwọn ayẹkẹ kan gba nọ́mbà yẹn lójú ọ̀nà mo ti o mo ti bọ́ọ̀gì ẹ o wọ́n bá ti gba nọ́mbà tó ṣe tẹ zero eight zero aláàmà dùn bó ni khalid khalid. mo ṣe ẹlẹ́yà mo lè fi ti rélé tó tó tó ń mú kiri. nǹkan tí òyìn yẹn ó máa padà yé ẹgbẹ̀gbẹ̀ gbogbo àwọn tó wò yẹn àwọn ọ̀ṣọ́rọ̀ adélébọ̀ mo làwọn fi ṣe kí ni la fi gbáfẹ́ tá a bá ti ṣe wàhálà lọ àjọ máa wà a ṣe fàájì ara dẹ̀ wálẹ̀ nílé gbogbo yẹn ló pè ní. mi ò rò pọ́n mú ẹ̀ rárá pẹ̀lú iṣẹ́ ìdọ̀tí tó ń ṣe yẹn lórí lórí ẹ̀. iṣẹ́ ìdọ̀tí ìwọ́lọ́wọ́ lórí iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ kan wà lórí iṣẹ́ ìdọ̀tí iṣẹ́ tó bá tẹ̀ bá ti ń ṣe tó ń rọwọ́ mú lọ sẹ́nu tó ń pàwọ́ aṣọ bó ṣe ń pàwọ́ aṣọ ó ti ṣe iṣẹ́ ìdọ̀tí tàbí bó ṣe ṣẹlẹ̀ má máa tọ́ ra ẹ̀ pa. ṣe ìyẹn lẹ ìyẹn kọ́ ló bá mi bí mi ṣe wà iṣẹ́ tó ń ṣe yẹn náà wò pé mo ti rò ti da gbogbo ẹ̀rọ Pega mo rẹ́rìn ṣe kú tó fẹ́ ṣiṣẹ́ dọ̀tí. mi ò ní mi ò ní ṣe níṣe dọ̀tí mi máa clean pẹ̀lú ah, tèmi. Ah, wúrà làárẹ̀ má máa tàn ra ẹ̀ kò sí iṣẹ́ kan tó jẹ́ iṣẹ́ ìdọ̀tí. sí orí àwọn tó ń wò tó lè tán lọ lóyìnbó ìmí ni wọ́n ṣe ṣe ìmí iṣẹ́ arúgbó ó máa nù di fárúgbó ìmí ọ̀fíìsì ló ti ń lulẹ̀ èmi iṣẹ́ ilẹ̀ gangan òun ló ń ṣe at the end of the day tó bá dé nàìjíríà dádì london ọkù london mọ́mì london àti london tó máa ṣe kíni láwọn náà máa ṣe sẹ́gbẹ̀mẹ́gbẹ̀ kí ló kàn án pẹ̀lú iṣẹ́ tó ń ṣe kò sí tó kọ̀yàn pẹ̀lú iṣẹ́ tẹ́nibọ̀dì bá ti ṣe tí ó bá ti ń ṣe iṣẹ́ tó bọmọ jẹ́ ó lè ló bọmọ jẹ́ hmm. ọ̀rẹ́ mi yẹn abẹ́ wa iṣẹ́ ìdọ̀tí tí mo fi hàn abẹ́ ń bẹ̀ wọn náà lè ṣe. mo ṣáà máa rí iṣẹ́ ń jì àti mo ṣe yẹn ọmọ àti ìyàwó wà ń lé máa rí nǹkan gbọ́n wọn ló ṣe kókó sí mi. tí wọ́n bá rówó yẹn sìn kí lọ́ọ́ fi. àfi kọ́ àwọn tó àwọn tí mo fi lẹ̀ nìkan torí ta ni mo ṣe fẹ́ ṣiṣẹ́. ọmọ olóṣèlú <laughs> mi ti ra àwọn ti lè. ìpẹ̀lẹ́ ọ̀rẹ́bìnrin ìlú wò wá ẹ bá ti yá náà nǹkan mọ́. Katze. Ja, Visier. Ja, ja. Gini kọ́kọ́ yẹn. Ṣé mi? Lọ́ọ̀kì fún wọn yẹn kó gbọ́ mi wá kó nà mọ́ rẹ̀ bọ̀dá dídá. Ẹ́ ọmọ rẹ̀. Ibi mo fẹ́ sanwó ẹ̀. Ẹ Ah, mami. Mo jáde. Ṣé wàá ọ̀gbìn? Ẹ adúpẹ́ lọ́wọ́ náà. Àdẹ̀kùn oríire náà. Oríire bẹ́ẹ̀ni àṣírí rẹ ó ń ṣẹlẹ̀. Alhamdulillah, alhamdulillah. O ti ríṣẹ́. O ti ríṣẹ́. Ẹ wo, ó yẹ mi fún fúnra mi lẹ́nu. Àmọ́ aṣáàdúpẹ́ fọlọ. Kò ń ṣiṣẹ́ ràgàjì kan náà o. Àmọ́ iṣẹ́ ta ṣáà mọ̀ wípé màá máa rówó mú wá fún yín lé ìyàwó ọmọ àtẹ̀yìn náà á oúnjẹ jẹ lásìkò tá a fẹ́ jẹ. ẹ̀rọ ọkọ mi irú iṣẹ́ wo ni àti pé báwo ló ṣe rí. Màámi, ẹ̀yin ò ṣe fi irúṣẹ́ tó jẹ sílẹ̀, ẹ ṣáà mú un tẹ̀lé. Mi ì ní ṣiṣẹ́ ìdọ̀tí, mi ì dẹ̀ ní ṣèyí tó máa bà yín lórúkọ jẹ́, iṣẹ́ gidi náà ni. <laughs> Ẹ dúró, mo ti lọ́rọ̀ tí mo máa ń bí yín láì dẹ̀ máa ń tẹnu fún mi pé òde ọjọ́ tí mo bá ríṣẹ́ tó sọ fún mi mo ti wá ríṣẹ́ báyìí jẹ́ kí èèyàn pẹ̀lú ọ̀rọ̀ fún mi ibẹ̀ máa ń lọ́mọ olówó ni mí ẹ lọ́mọ onílé ọlọ́run ni mí kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan tó fi wá di pé ọmọ olówó onílé ọlọ́run àwa di tálákà ọ̀sán torí tiẹ̀ náà ni. jù mí lẹ́rìn tó mú mi máa kú mọ́ mi lọ́wọ́ èmi mọ̀ pé tí mo yín lára kó mo máa kú mọ́ yín lọ́wọ́ èmi kọ́ níyàwó tẹ kọ́kọ́ fẹ́ ẹ ti fojú sunkún ọmọ dáadáa tó ti mọ́ yín lára àwọn ọmọ wa jẹ́ kó yẹ pé khalid tèmi yóò ní kú ọlọ́wọ́ ni jákèmí fojú sunkún ọmọ nǹkan tẹ́ bá fẹ́ ṣe ni kẹ́ ṣe o kẹ́yà àròkọ tẹ́ máa ṣe khalid gbọ́dọ̀ kú. èmi náà ti gbìyànjú gbogbo agbára mi náà hospital wo la ti gbèdé ibùdó ń gbé tójú bọ́ọ̀lù tí mi ò dé báyìí ẹ eh, kí ló tún fẹ́ kí n ṣe báyìí torí ọlọ́run. Eh? ẹ wọ bí ọmọ kí ló fẹ́ kí n jẹ kí ló fẹ́ kí n jẹ lẹ́nu àgbàlagbà ah! mo máa ṣe ojú kòkòrò ló tún mi débi báyìí ojú kòkòrò ló tún mi débi báyìí kò sí wàhálà. solution kan ti wá sí mi lọ́kàn bóyá kẹ́ ẹ gbọ́n páálí ní pẹ́pẹ́pẹ́ kẹ́ ẹ gbé káàdì kẹ́ ẹ gbé travel bí a ti bá lè gbé travel nǹkan tó ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀ mọ́ àbí. ṣé ìgbóná ìfúnfún nìyẹn ẹ ti yà wèrè pẹ̀lú ọ̀rọ̀ tẹ̀sán yẹn kẹ́mi gbé ọmọ travel kẹ́mi gbé ọmọ travel ẹgbẹ́ visa kẹgbọ́n pálí yìí àjẹ́ lọ́mọláke ẹgbẹ́ lọ sóko ibo ni jẹ́lẹ̀ yìí ò dé ṣé amẹ́ríkà bí ìlú òyìnbó yẹn gangan làwọn àjẹ́ ò lè débẹ̀ sáwọn àjẹ́ nídìí visa láti wá báyọ̀ mi tọ́ wá báyọ̀ ni. wọ́n rò ó yé mi kí ni fẹ́ kí n ṣe báyìí tó yọ lọ́wọ́. àgbà òkùnkùn kọgbọ́n kò sí wàhálà tọrọ bá ti rí báyìí ó máa ń jáde sí ní ó máa ń tẹsẹ̀ lébọ̀ ni. wọ́n ń jáde sí kí ló ń jẹ́ jáde sí. èèyàn máa tán àwọn àgbà àwọn onífà èèyàn máa tán owó lọ àwọn ló máa ń wá solution. bílẹ̀ sí tọ́ni rọ̀jì bílẹ̀ sí tọ́ni rọ̀jì. àwọn onífà àwọn àgbàlagbà tẹsẹ̀ lébọ̀ ibi mùsùlùmí òdodo tọ́bí nídìí mùsùlùmí kí n wá lọ sọ́dọ̀ onífà kí lọ sọ́dọ̀ oníṣègùn ọwọ́dọ̀ adáhùnṣe mọ́mí kálíbì ebi ò lè ṣerú ẹ o wọn ò fi rú ẹ̀kọ́ mi nù wọn wa o wọn ò fi rú ẹ̀kọ́ mi kò yé mi o. rọjò lórí burúkú ẹni bí náà ṣe tẹ́lẹ̀ rọjò bẹ́ẹ̀ ó mùsùlùmí ni súnmọ́ mi mi súnra mi ẹ fẹ́ mọ ọmọdé kọ́ ọmọ mi kú ọdẹ fẹ́ lu ọmọ mi ni dáadáa lu ọmọ mi ni. Ah! ọ̀dọ́ jẹ ṣe ṣègbè wọ́n gbọ́ o tí gbogbo bá fi lè ṣe kàlí ìdí wọ́n mọ̀ orí bọ́ra rẹ̀ lọ ìwọ́n mọ̀ orí bọ́ra rẹ̀ lọ mo fà tẹ̀mí ma. bí báyìí ìdùnnú bára mu ò yá síbi solution náà máa wá sí ó wá pariwo lé lórí ó mi mọ́ náà ṣẹ̀ṣẹ̀ gbé kí mi fi tọ́jú ẹ̀ kí ló fẹ́ lè ṣe fún. Ah! obìnrin lè o obìnrin burú I'm going to go to the hospital. ló máa yẹ ní fóònù lọ oríṣiríṣi ìbò ní fóònù lọ. nọ́ọ̀rìṣẹ́bù nọ́ọ̀rìṣẹ́bù kò wà abẹ́lẹ́bù gbogbo ẹ̀ báyìí kò sí tèmi pẹ̀lú gbogbo ẹ̀ ẹ́ ṣé kó bá báyìí mi nìyẹn àbí báyìí ti jáde pẹ̀lú four million àbí ee ha ah wọ́n ti ṣẹlẹ̀ yìí kò sí báyìí wọ́n ti fáwọn olóma ṣẹ̀wọ̀n á ní ìwòmí wọn á dá nínú èmi ọ̀tá yìí náà. tí wọn mọ iye àgbẹ̀kọ̀ làwọn tó ń yọ owó yẹn wọn sọ pé ẹ̀mí ọmọ la wọn bá bá mi yẹn mọ́ báyìí bá mi sọ yẹn mọ́ láyé àti láyé yẹn ah four million la pè náà. ti fi lójú fọ́ọ̀mù rẹ̀ lọ ìgbàtọ́lá jùlọ lọ bí wọ́n ń lọ káàkiri àti kí n máa lọ yàtìyàtì sí gbòòrò ṣé kí n máa wéṣẹ̀ owó yẹn dání ni kọ́ ló ṣẹlẹ̀ sí àmọ̀kọ́ tó máa ti sìn lórí gbogbo fábílì bá yíyá ti máa gbárù fún wọn láti ẹ̀wọ̀n. àmọ́ ọmọ yín là ń sọ yìí náà ṣé mo fẹ́ kẹ́ lóṣù four million kára pàlẹ́ ti yá ni àná ẹni kọ́ yín bẹ̀rẹ̀ ìpìlẹ̀lẹ̀ ní orí kí ló ṣẹlẹ̀ náà. ìlú àmàwà kò ṣe sọ́wọ́ ó ti ṣe tèmi ló máa fi ló máa fi sòfin báyìí gbà mi lọ lọ́wọ́ mi ó gbà fẹ́ẹ́ mi lọ lọ́wọ́ mi ìwọ́n ti máa ṣe ìlú ìlú wa ṣé tọmọ yẹn ló bá wọlé lórí. báwo rí mi rẹ láwọ rí àwọn aláàbò mi ṣe mo mọ tí ṣe. Thank you.

ẹ̀rọ mi ẹ̀rọ mi cannot. tí mo fi mi kú afọlá dìde bí wọ́n ti solution sí mo fi bá wọn lọ kúrò lójú ọ̀. nífà mi ti gbìyànjú mo gbìyànjú ọ̀rọ̀ mo gbìyànjú kí ló rò pé mo lè ṣe Hmm. fẹsẹ̀ níbọ̀ ní kíákíá dẹ̀ ni nífẹ̀ẹ́ mi ṣọ́rọ́ ìràwọ̀ lọ́sàn-án mi yẹn ìwé pé mo fẹ́ ṣe mọ́ nígbà tó gbọ́ mi wà láyé ó lòdì sí gan-an but I was able to convince him ọjọ́ kan yìí pé ká gbìyànjú bàbá máa tẹ̀sẹ̀ níbọ̀ ó yẹ fẹ́ ọmọ ìlú abọ́sí ìfẹ́ àti ọgbọ́n ọmọ ọlọ́wọ́ wa wẹ́ẹ́ súnlé kó tó di pọkọ mi kú níṣẹ tí bá tún lọ tẹsẹ̀ lébọ tuntun mo pàṣẹ wọn fún wọn ní ìlọ́wọ́ tí mo fẹ́ sùn mi ní kọkọ èmi àtẹtí mi ní kọ lónìí. káà bá tètè múra sọ́wọ́ ẹ̀ gbogbo lè tó nsọ pé ńlá làwọn lọ́nà aláìní ìwọ nǹkan bẹ̀ wá nílé ẹni tí bá ṣẹlẹ̀ sí mi nílé dá náà kò sí ẹ̀rú náà kò wọ́n máa jẹ́ bí wọ́n fi ẹ́ jẹ́ ká tètè wá solution tí kò lè tó lọ́rùn. ìbẹ̀ ṣòwò ènìyàn kì í ṣe fún wọn náà mo kọ́ mi ò lówó kankan ọmọ tó ní ikọ̀ àtọ́wé mi ló kú báyìí sí. ìyá Khalid kó lè dẹ lójú pé bàbá yìí ò ń ṣe fún wa náà máa bẹ́ẹ̀ sanwó ṣe mí nǹkan ṣe mí gan ọdún mi máa sọ fún mi báyìí àti kó mọ inú rẹ mo wà látọjọ́ ìgbò ìṣẹ náà ó ẹbí kí ló máa jẹ báyìí. ẹnu gan oúnjẹ mo wà náà wẹ̀. ẹ̀yin ọmọ mi ìtura ìwò láì wò ó àwọn onílẹ̀ ti gbé bò rẹ̀. Ah, ẹ wò ó ẹ kí mi kú iṣẹ́ kẹ́ ẹ sì kí eku dúdú bàbá mi kúrú gbìyànjú ọba wọn rú mọ́lẹ̀ ọba wọn fà á wọ́n sì túpájú sí wọn túpájú sí ẹlẹ́wọ̀n wọ́n túmọ̀ sí pé láti wákàtí àtàkùn ìlú ọmọ rẹ ti bẹ̀rẹ̀ sí ní gbégbé sí ayé rẹ láti wọ náà. dúpẹ́ àwọn bàbá mi wá sọ̀rọ̀ hmm, bàbá mi sọ̀rọ̀ wọ́n mi ọkọ rẹ̀ ìṣọkọ gidi. Ah! kódà bó ṣe kú re kò lè sun re wọ́n ṣe à wù tí ìparí ọ̀rọ̀ sọ ọmọ olúmọ ẹ̀gbá àpáta ńlá tó wà nílùú ẹ̀gbá lábẹ́kúta ìlọ́kọ rẹ̀ fọ́ lábìlẹ̀ ọ̀hún lọ́wọ́ kódà yóò sì tún fọ́ ìtújú bẹ́ẹ̀ lọ nítorí pé kíni ọba yí ara ẹ̀ jẹ́ ọba tọ̀tá rẹ̀ jẹ́ kí n mọ́ sọ pé tiẹ̀ ó sì bá tọmọ rẹ̀ jẹ́ pàtàkì ah. àmọ́ àwọn bàbá mi ti dàgbé sí ayé tiẹ̀ àti tọmọ rẹ̀ padà èmi náà bá yín dúpẹ́ àmọ́ bàbá mi ẹ̀ parí ọ̀rọ̀ o ohun tí bàbá mi wá fi parí ọ̀rọ̀ rẹ̀ sórí gbogbo ohun tí ń bẹ lára rẹ̀ ìwọ ló ní láti wákàtí àtàkùkù ìlọ tó o bá ti ń dìde ń bí tó ń kọrí sílé yín abẹ́rẹ́ ló kéré jù ọ̀ gbọ́dọ̀ mọ́ nínú ilé rẹ̀. Ah! arábìnrin ọ̀ṣẹ̀yà ah! bàbá mi ẹ̀ parí ọ̀rọ̀ ẹ ẹ bàbá mi ní tó o bá sílẹ̀kùn nínú ilé yín báyìí kódà kó gbókun gbogbo inú bẹ́ẹ̀ ọ̀ gbọ́dọ̀ mú abẹ́rẹ́ ló kéré ju ọ̀ gbọ́dọ̀ mú bẹ́ẹ̀. ọgbọ́n bàbá mi tún tẹ̀síwájú ní ọ̀rọ̀ ẹ o ọgbọ́n tó o bá ní ọkọ̀ tó o bá ń gùn tọ́jú ọkọ̀ rẹ̀ lọ́ra fún ọ bí mo ti ń bọ̀ sọ̀rọ̀ ń ṣe ní ọwọ́ owó tó o fi wọ ọkọ̀ títì kọ̀ tàtàrí sí ìlú. ayé ọ̀rẹ́ mi ti bàjẹ́. mo ti jẹ́ nìyẹn bàbá mi rán mi iṣẹ́ mo sì jẹ́ eku dúdú àmọ́ jíṣẹ́ yín o kò sí solution mi bàbá. ìyẹn ò tẹ̀lé yín wádìí. Ah, ah! bàbá mi ò ní kankan mọ́ mo ti wà ó. Ah, àgbẹ̀ ìgbà ti tóbi sí o bí àgbẹ̀ ìgbà ti tóbi sí o nígbà mi gbà mí nígbà mi gbà mí. olóòrè mi ẹ ti kú pẹ̀lú àìmọ́ mi báyìí. ìbára mọ́ mi báyìí à ń sunkún wò mí sọ fún ọ̀rẹ́ rẹ pálá ìmòore ó yà ọ́ bí mo ti sọ bẹ́ẹ̀ láìmọ̀rẹ́ ni ọ nítorí wípé kí ni ṣé ọ wà láyé ọ wà láàyè lọ ṣe ń sọ gbogbo tó ń sọ tọ́ ọ bá ti kú ọ̀tọ́mọ rẹ ńkọ́ ẹ ṣọ́ọ̀ṣì ti wá rora rẹ pé bọ́ọ̀lì ní lárí mọ́ ni n kò jẹ́ pé ó ṣe ìbẹ̀rẹ̀ gbèsè ayé tuntun ní ọwọ́ à ń kígbe ah! ọtí ń pẹ́ ẹ mọ́ ọ lọ. Màálù. Torí tèmi ni. Lẹ ṣe tíṣe jìyà báyìí. ẹ eh, Kalilu bí ojúṣe wa ṣe rí òun torí yẹn bó ṣe máa dọ́gbọ́n ṣe nìyẹn a máa dẹjú parí pé eh, orí nǹkan kan mú àníṣe lásán o àní kankan tí mo tiẹ̀ tó rí ń yẹn ni pé ó dà pé bá ṣe jọ ń rìn papọ̀ òun ló ló affect wa eh, òun lè jẹ́ ká rí nǹkan papọ̀ dáadáa so bóyá tí wọ́n bá gba gúúsù tẹ́mi gba àríwá wọ́n á fi di ìrọ̀lẹ́ àjọ kó èrè òfò àjọ kó délé ó ti yẹ so wọn bá mi ilé ìgbà mi àpàdé kó láàárọ̀ yìí. àti ibi àti ire ọlọ́run ló ń bàbá dàkún jọ. a kò máa ṣe ní máa ṣe ní ìsìn wá jèdè rìpọ́tù lórí lọ kó pàdé. ọlọ́run ló ń wá jèdè rìpọ́tù nígbà. bàbá dàkún jọ. wàá rí ìtàgé ṣe o. má bá wọn jà má bá wọn dọ̀wọ́ ẹ̀kẹ́ ni o ṣe bí wọ́n ló fún mi. ajé wa àríra rọ̀lẹ́. àti ibi àti. Mami, ọ̀rẹ́ mi tí mo sọ̀rọ̀ ẹ̀ fún yín. Fọlá tí mo ní mo ti ń wá látọjọ́ ipa lose contact. Ah! Yes ma. Ṣé bàtà ni? Bẹ́ẹ̀ni mo mi. Báwo ni gbogbo ilé? Ọjọ́ mẹ́ta, yes ma. Ibo ló wà látọjọ́ yìí? Ṣé ń gbọ́, ọwọ́ ẹ̀ ló yẹ kí n ti béèrè. Ah, ah, àbí mi tó yẹ kí n máa bí ẹ ìwọ kọ́ ló disappear after school. má bínú after school báyìí mo rí admission mo dẹ̀ wó gbogbo ẹ̀ gan mo kàn travel go hmm. mo dẹ̀ báyìí mi ò rí ẹ lórí social media mo check orúkọ ẹ mi ò rí ẹ. èmi ò ń lo social media. Ah, pẹ̀lẹ́ kò sí mi kàn ń lò ní mi fancy àtọ̀. ó tiẹ̀ ti da ilé tí mo rí ẹ lónìí màá gba nọ́mbà ìwà. Ah, bẹ́ẹ̀ mọ lónìí wàá mọ ní mi lónìí o. ẹ ah, èmi ò mọ wẹ́ẹ̀ ní. àwọn òògùn serious. <laughs> mọ́mù hmm? ẹ kújọ́ mẹ́ta kí ló ṣe yín. kò sí náà. Ah, ọ̀rẹ́ mi. ilé ló tóbi báyìí. Ah. ilé náà ni àbí. wow <laughs> this is beautiful. ṣe. ah i am so happy for you. Mm. Eh? owó fi yín lẹ̀ bó ṣe rí bó ṣe wà yẹn tó pọ̀ tóbi kò sáde orí kankan eh? kò sáde orí kẹ. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ pọ̀ ń bẹ̀. ṣé pé bọ́lá ń ṣe bless tó yìí o lọ́kọ kí ló ṣẹlẹ̀. Fọlájọmí. Wọ́n Oh, money, Abi, my friend, I just lost school. Fọlájọmí. Wow, are you, are you stupid? Are you stupid? mo bẹ sọkọ tún repeat for again are you mad. èmi àti ṣe kékeré ni ìfọlọ́fọlájọ. are you mad. ṣé mo bẹ ṣe é ni wá ṣé o fẹ́ pa mí ni. get inside the car get in the car now get in the car are you mad. ẹ ṣe ó rí pé máa dùn màá ni hmm. ṣé ojú ẹ fọ́ ó rí. ayé ọ̀tọ̀. ṣe jẹ́ ọmọ fún mi bí ìwọ ọmọ bíbí inú mi ṣe ń ṣe fún mi náà lòun náà ń ṣe fún mi tíwọ náà mọ̀ níbi tó já sí bó ṣe rí lára ẹ̀gbọ́n bó ṣe ń dùn ẹ̀ tó bẹ́ẹ̀ ló ṣe ń dẹ̀mí náà ṣùgbọ́n a gbọ́dọ̀ owó tí dídùn ọ̀fọ̀ a máa họra dé egun ni jọ ọkọ mi torí ọlọ́run mo bẹ̀ẹ́ ní ṣogbọ́n ọkọ mi. máa mi ọmọ kékeré ara mi. ọkọ mi sùúrù la máa ní jẹ́ ká gbà pàmò wá ọlọ́run kò sí ní tẹ̀dá fẹ́ ṣe sí i bó lọ́n bá ti gbé ṣe ẹ̀dẹ̀ jẹ́ ká gbà fún náà ni kí o torí ọlọ́run kọ́ mi jọ. mo náà mọ bó ṣe ń ṣe ẹ́ mo mọ̀ pé kò yí sí lára jọ ọkọ mi wọ́n bí nítorí ọlọ́run ṣàṣe sòwúrò n kó má ti lọ rú nǹkan mí sílẹ̀ sí lára tèmi náà ló máa da kí o torí ọlọ́run ìyí lórí àbúrò jù ṣe sí lójọ́ yìí. pásítọ̀ ẹ máa jọ ẹgbàá náà. Fọlájọmí látìgbà tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ kò jẹ́ kó mú igbe ló fi ń ṣe oúnjẹ jẹ ló fi ń ṣe omi mímu mo bẹ̀bẹ̀bẹ̀ igbe ni ṣá mo ṣe ní bóyá tí n bá dẹ̀ pè yín wá kẹ́ bá mi fọ̀rọ̀ Ọlọ́run bọ̀ o. Hmm. Jésù Kristi agbára amen hallelujah hallelujah Sister Fola ẹ pẹ̀lẹ́ bí mo ṣe máa kọ́kọ́ kí yín náà nìyẹn torí ti bá ní èmi náà ò mọ bó ṣe ń ṣe yín á jẹ́ pé mi náà fẹ́ máa kúrò nìyẹn ọlọ́run àṣàánú fún wa ṣe rí ọpẹ́ náà làwọn máa dùn bẹ́ẹ̀ ni àwọn máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ni torí pé ọlọ́run jẹ́ ọba oníṣẹ́ ìyanu bó bá dẹ̀ ṣe òun ló ṣe máa ń ṣiṣẹ́ bó bá ṣe wù wọn lọ́hùn ló ṣe máa ń dára máa fẹ́ bẹ̀yìn mi mo mọ mo mọ bó ṣe máa rí lọ́kàn yín mo mọ bó ṣe máa dùn yín sí àmọ́ sùúrù náà ló máa ṣe wọ́n sì gẹ̀ má gbàgbé nǹkan tí mo sọ ẹ̀ má máa dúpẹ́ lọ́wọ́ lọ́hùn ṣe bẹ́yìn rèé mọ́mì náà rèé àìmọye àwọn tó ti lọ́ọ́ àìmọye àwọn tí wọn lẹ́bi àìmọye àwọn tí ò tiẹ̀ lára nítorí lóhun tó níyàn kankan ẹ̀yin rèé àwọn èèyàn ṣùpá pẹ̀lú yín sì láwọn ọ̀rẹ́ sì lẹ́bi tó dúró tì yín àmọ́ bá dúpẹ́ fọ́lọ́run ni ẹ má jẹ́ kí Ọlọ́run rí wa gẹ́gẹ́ bí aláìmoore ẹni because ọ̀pọ̀ ló ti lọ àwọn èèyàn náà lè ló ṣe kú Ọlọ́run àwa pẹ̀lú ṣẹ́rí tẹ́ bá ní kẹ́ má jẹun kẹ́ sunkún láti ní di ọdún tó ń bọ̀ ẹni tó ti lọ ti lọ tó ti lọ kò sí nǹkan tó lè ṣe sí ọlọ́run àwa pẹ̀lú ọlọ́run àdúró tì mí ní fẹ́ kẹ́ faralẹ̀ mo máa fẹ́ kẹ́ dúró jì gẹ́gẹ́ bí ọmọ ọlọ́run dẹ́yìn ṣe ṣòye yín ọlọ́run àdúró tì wá ọlọ́run àdẹ́wà pẹ̀lú wa ẹ jẹ́ ní orúkọ jésù. ọ̀rẹ́ ìwọ má wọrí ara ẹ̀ lágbára ọlọ́run ọkọ gidi ọkọ tiẹ̀ tó máa bá ẹ kalẹ̀ lọ́lọ́run máa pèsè fún ọ ṣùgbọ́n. ọ̀rẹ́ mi ó ṣe gan ni tó wá check on me bí kékeré tí mo fi manage lélẹ̀ yìí o wo ká ní pé mo ti ẹ̀rọ owó kékeré láti fi start up business bá bẹ́tà. Ah, má wọrí everything máa wá okay sórí náà èmi náà máa gbìyànjú nǹkan tí máa wà lè fún ìwọ náà wà lè fi bẹ̀rẹ̀ business. thank you so ah. much ó ṣe gan ni. Ah, How are um, baby ọ̀rẹ́ mi tí mo sọ fún ẹ nílé mo ti sọ̀rọ̀ ẹ fún ẹ náà Fọlá lórúkọ ẹ tí mo meet two weeks ago ah. oh. ọkọ mi nílé. báwa ni. àwọn kìí tó ti wá ah, wọ́n lálejò àwọn gẹ̀ẹ́tì drink. Ah, ẹ má wọrin mo wà òkè mo tiẹ̀ ti fẹ́ máa lọ́gán lẹ́gbẹ́. nínú ẹjẹ́ ká ṣe yín lálejò. Ah, ah. kẹtí ẹ̀kẹ́ máa wá lè wáyẹ̀ wá ní ìdẹ̀ kankan àbí kẹ́ mú nǹkan. má máa wá kí n mm, mo ti mọ bí ṣe màmá wá mi ní ṣàlejò mọ́ ṣe ti gbọ́ mo ti fẹ́ máa lọ lẹ́dẹ̀ yẹn. àṣé kò ṣe pé torí mi lẹ ṣe wá ń pẹ. Mm, ẹ̀yin kọ́ lè lè mi. ok ọ̀rẹ́ mi jẹ́ kí n sẹ́. of course o máa sùn mí náà. <laughs> ọ̀rẹ́ mi o lè rí nǹkan bá rí nǹkan rà fún wọn tà wọn tí wọn bá tiẹ̀ mú kán mú lọlé fáwọn ọmọ. èmi kiri èmi máa ẹyin rin nǹkan kan lèmi máa ń ṣàmúdẹ rí wọn kàn kó jọ síwájú akọ. ọgbẹ́ lọ sí ẹsẹ̀ gbé ìṣàjọ̀gbẹ́dẹ́ lè kára mi. artwork, his artwork now. Every monster. Amadu ẹ ṣé ó Tijani Amadu ṣé ó Tijani Amadu ṣé ó Tijani Amadu ṣé ó Tijani ọlọ́run ló ní yọrí ẹnì kan. رسول الله يا رسول الله رس بيدي رس بيدي level like before again na you know all these boys for this area and everybody don dey wise up. okay make dem wise make i no i no even wan care i no know i no wan sabi me sha need money i wan buy ear i wan buy phone i wan change my phone abeg. sure you wan turn to yahoo plus. ah calm down uncle ado. ẹ̀wọ̀n ẹ̀yin ni mo wá rí. kí la lè ṣe fún ẹ̀yìn. sọ̀rọ̀ mọ́ màmá ọkọ mi ló ṣaláìsí. a sì gbọ́ ṣáwa la pani. Everybody should have yam. I don't understand. Should they talk one thing, one Ya ko. um, husband in law. I don't even get am, Jaya Beg. Ejo. Money mo ní ìdòwò kékeré ni. Rí kò ni miche. ṣe tẹ̀lé wọn lọ, ọkọ mi ti gbókùn wọn village. But sorry, I see enough money mi lè ṣe tẹ̀lé wọn lọ mi wá mọ̀ bí àwọn kan lè rí change kékeré lọ́wọ́ yín kí n lè lọ bá wọn. ọ̀fọ̀ ní ṣé òun àìní ṣe máa rí change lọ́wọ́ tiwa jọ ṣé àwa ló ń káwó lórí bí fruits ni we dey work as in we dey work real hard tó bá fẹ́ owó o máa ṣiṣẹ́ o máa main goal ni ṣó ti yí ẹ. E? oh chill o wetin dey happen. she dey talk say she need money abi you go maybe make you dash am money. Sure, for this time. But she package now, all those back and front. So, wetin she dey keep on. for? Just the waist and black and shine. I no understand. Oh, maybe wow. make you borrow am money. I no, I no, I no get time abeg. Ah, ground no level now. Finest, you dey game? Ẹ jọ̀ọ́, ojúlówó ojú ṣàánú. Ọmọge, black and shine. Tó bá ní you go gather all together like a máa jọ ṣe one thing one thing, a máa jọ parole together. Sure you get? so ah kawo no rig as we so we dey hustle and hustle must pay you hear so you go work man abi ah i no i no get time abeg. she even dey on point now all those uh, shengemenge for the back na she dey shake black and shine wetin dey happen just dey dull yourself. kí ló ṣe yá ní táìmù wo à ń bá ń sọ̀rọ̀ ṣe máa ṣe gbogbo adé lè máa sex ni. Um, ṣé tẹ bá sọ pé ẹ máa ṣe mí jẹ́jẹ́ máa tẹ̀lé yín. baby àwọn kọ́ la máa ṣe ẹ jẹ́jẹ́ ohun tí ṣe àwọn kọ́sítọ́mà dáadáa ló máa ṣe ẹ jẹ́jẹ́ ní kọ́ máa ní a máa sọ fún wọn kọ́ wọ́n handle with care like wọ́n máa mú ẹ carefully tó ti gbọ́ iṣẹ́ àná tó bá ti main goal ló máa rí owó iṣẹ́ lówó a lè dá àṣẹ lówó a sọ́ọ̀rì o. so wetin she dey talk am. ó yá láì ti gba ọmọ mi. ẹ ṣe ah no iṣẹ́ iṣẹ́. but for now ṣé mo lè rí change díẹ̀ lọ. ó ṣàmà ṣe kò sọ́fẹ̀ o ẹ̀mí light eleven. We should dey get loud. One love now. just, just clean her up now. That must not see. Just put her through. Akaba o, akaba ọ̀la mi, akaba o. Akaba o, akaba ọ̀la mi, akaba o. Akaba o, akaba ọ̀la mi, akaba o. Good thing. Yeah, yeah, yeah, yes, sir. Come on, Okay, okay, no worries. I do wait to go with my time. At the time, no time. The young money sir. Which level now? Cashier's money sir. town. Wetin dey happen? See, almost say as you dress like say you Your matter not be here. You as you be now. Wetin dey happen now? Apa. I dey now. Which level Which level? How far now? How far about that your friend now? That one we wear something like that. Yeah, now what for you? Which level this? But this is my matter, you can't erase this. you can't erase that big. No, forget that one wey dey talk now. You be you don old now. You understand? Na this one I new new new and na your chala now. Make I go with that one now. Wetin dey Why they dey like that? Now, those say me I still on points. now. Why they do like this now? Sure. I no talk say no deal punch or get forget that one wey dey talk. Mo I mean I, I, this one na fresh one na fresh fish. You don old na you understand. So how far na late we level now follow me talk. Ah na wa for you dey fall my hand o oh, bros. Why you dey do like this now? You know as you dey go now. Just say you be the finest na. Na straight we dey na sweet we dey as you dey go. Ah, ah you wetin be level now. Eh no wahala na we go reason things together na be how you sound. Eh na so wetin ah, we I give you. Sure. Na your pocket go first reason before any other thing now. My pocket. My pocket. Eh make I give you fifty k now. Oh, na money i dey fall my hand now sure. sure be fifty k fifty k na ba. okay wetin wetin come dey talk now you eh, guys dey prolong dey prolong matter talk wetin happen now make i know where i dey go ah. ma just reason your side sha like eh. one fifty. one fifty thousand you wan sell am for me finally so that they carry am go house. na fresh fish na you know as e dey be wetin go dey there be say make i no know even that. make i no make no think say i be bad person i go give you hundred k that hundred k don dey okay eh, make i just understand abi wetin think na. where dey there where dey there. come come wetin be that wetin na your own name sef wetin be name. na Tọ́pẹ́. Tọ́pẹ́ tèmi Tọ́pẹ́ or Tọ́pẹ́. Tọ́pẹ́ na. tèmi Tọ́pẹ́ abi Tọ́pẹ́. Tọ́pẹ́. Tọ́pẹ́ ẹ eh, ẹ na nice na no wahala na go see na. any how you go na abeg make just arrange the ah, babe well no fuck up una fresh meat o. Tọ́pẹ́ ya fun na. wa don share she go wan gidi na. báyà dúró fún kọ́sítọ́mà náà dà kọ́sítọ́mà dáadáa làwọn eléyìí kí ló ń ṣe é má máa kúnlẹ̀ fún mi ah, kí ló ń ṣe ah, lè ń ṣe bí àsì ẹ kò ti já náà já rẹ kó náà ń pe bí bàbá yìí lọ. Thank you. ìbà ó ìbà ìbà ó ìbà òfin mi gbàdá adífá fún mi olókun tí sọmọ sàn ní adé òun mèremère là ń bá nílùú olè ìgbẹ̀yìn ìyá mi àjẹ́ ó yẹ gbà. lọ ó ṣì níbi tí mo fẹ́ sáré dé. ẹ mo yẹ kí n drop ẹ náà. rárá ẹ náà wọrẹ. anyway ohun kan tó ṣẹlẹ̀ mo ti fún ọ̀rẹ́ ní hundred thousand tí mo bá sọ lánàá mo máa fún ẹ lówó ẹ ìkọ́tọ̀ ẹ ó surprise mi o ìkọ́tọ̀ ó ṣe fún mi mọ́ ju ìyá jọ mí lójú so mo fẹ́ èmi náà fẹ́ jọ lójú mo fẹ́ fún ẹ ní fifty k extra ṣùgbọ́n ẹ fẹ́ fún mi ní fifty k. ṣé tó ṣe fún mi ó kọjá kí má kí má kí má àpíṣẹ́tì ẹ̀. ẹ ṣe gan ni sá. báàgì wo ló ń lò jíjí ti bẹ́ẹ̀ ni. no um, access. access. bẹ́ẹ̀. access is fifty thousand. ah ẹ ṣe gan eh, ni. yẹ ẹ àkàǹtọ̀ báyìí fún mi. zero zero. Hmm. one two. one two. seven six. ìpẹ̀lẹ́ sá. seven six. seven six. ọ̀dẹ̀ yìí dẹ́rù bà wọ́n. Bùnmi dánwò ẹ̀. Má sọ̀rọ̀ báyìí mo wò láìkẹ́, má dẹ́rù bà mí. Bùnmi dánwò ẹ̀. Bàbí tó jẹ. Ọkọ mi dánwò ẹ̀. Tó bá ṣe ṣe fún ẹ, tó bá fọ́ síbò mi, mo fẹ́ kó mójútó fún ara ẹ̀. Torí mi fẹ́ kí àkọ́kọ́ jẹ ọmọ mi rárá ṣe kí a jẹ ọmọ. ìyá oníjọmọ ìwọ náà ló máa tọ́jú nǹkan ẹ̀ má dẹ́rù bà mí náà dókítà ló máa wà òkè gbogbo oògùn tábẹ́ rà gbogbo ẹ̀ ló ti lò ó máa wà alright má worry ẹ̀ be calm you be fine ṣùgbọ́n pẹ̀lẹ́ tọ́ni mo ti lọ ìmọ̀ọ́jú. Ẹ bá mi wú mi, understand? àìmọ̀ tí wàá dínà. ọkọ ẹ ti dé ìnáwó rẹ ṣáájú pẹ̀lẹ́. Àjọ ọ̀rọ̀ lọ sọ ya ló máa tọ́jú ẹ̀. Don't worry, you'll be fine. Wow. You're sure? You're sure now. Rónkẹ́ Rónkẹ́ bẹ́ẹ̀ kí ló ṣe jẹjẹ bá mi wò ló jẹjẹ. ẹkú ọ̀nà ọjọ́ ẹkú ọ̀nà ọjọ́ ẹkú ọ̀nà ọjọ́. Rónkẹ́ happen now, for that ronke issue now you know say the babe not too strong these days now and nobody even they talk anything about the babe matter she not dey too eke sure oh i don forget o na just dey remember so she not dey okay i don't know so because ronke no dey okay now make i go peme make i go hang myself make i go visit baba god say ronke don peme wetin concern me concern ronke matter sure yes why dey yarn like that now shey na three of us na him arrange that babe go that level now for where so go now, where ah, ah. where we carry am go. sure where that place wey we go night night don wetin concern you with ronke uh-uh. babe abeg wetin concern you with ronke matter so na as e don happen na make i go die abeg make i go die for her because she wan pay me abi something wan happen abeg i no fit die too abeg i wan die my sister help oh, tell her forget about ronke tell her na you bring her come here Sure. no be she use her leg waka come here wetin be uh-uh. your problem ah ah uh-uh. no be body she wan make i no know ah. i no know for you o you wan die you too wan follow her. <laughs> fi wo ṣe. irú ayé wo gan ni mo wá yìí. mo jìyàjìyà tí mo fi bí ọmọ ṣe. mo ṣe wàhálà ṣe wàhálà lórí ọmọ tí mo bí. pẹ̀lú yà ni mo ọmọ mi náà tún dẹni tó lórí ọkọ ó tún bímọ èmi náà ni mo tún ṣe wàhálà lórí ọmọ tó bí ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ló mo fi gbogbo ẹ̀fọ́ lọ́wọ́ pé ọlọ́run ló ṣẹ̀dá mi bó ṣe wù ú ló ṣe ṣọlá ẹ̀ wo ló ló tún wá wò sùn sóde gbọmọ náà lọ́wọ́ mi. ó dé jẹ́ kí fojú sunkún ọmọ náà pẹ̀lú gbogbo wàhálà tí mo ṣe ọlọ́run ò ṣe dáadáa o àmọ́ tó máa wá jẹ́ pé kì í ṣe wọ̀ lọ́hùn bóyá ìmọ̀ èèyàn ni lówó ṣùṣù ló gbàrọ kẹlọ́wọ́ mi onítòhùn náà gbogbo ọjọ́ tó bá lò láyé máa fi sunkún ọmọ yìí á fojú sunkún ọmọ yìí ọlọ́wọ́ bàbá ṣe lè fún mi tó ṣe fún mi yóò dáa ó ṣe dáadáa. Mashiru, Mashiru. ji salamu alaikum salamu alaikum wa rahmatullahi afa khalid wípé èèyàn ló fílà láti ṣàdúrà ni kí èèyàn ló tó darí sí ọ̀dọ̀ yìí ojú tí mò ń wò yìí ẹ ti rí ìpọ́njú gan o ẹ sì ti dààmú lọ́pọ̀lọpọ̀. nǹkan ṣẹlẹ̀ mo sì rí kọ́ lọ́hún ti rán àwọn áńgẹ́lì ó ti rán àwọn èèyàn sí lórí ọ̀nà àbáyọ ìṣùgbọ́n ilé ṣe é. arákùnrin arákùnrin ẹjọ má bínú bẹ́ẹ̀ ṣe ń kọjá lọ yẹn amúmiri wípé ẹ̀ ń kojú ọ̀pọ̀lọpọ̀ ogun àmọ́ ṣá òun kan lolúwa fẹ́ kẹ́ ẹ ṣe ẹ máa kọjá lọ sí aginjù ẹ máa gba ọ̀pọ̀lọpọ̀ àdúrà ẹ fi ẹnu yín sọ gbogbo tí ẹ ò fẹ́ fún ẹ̀dá tóró olúwa ní kẹ́ ẹ béèrè òun á fi fún yín ó ní kẹ́ ẹ kọ̀ọ̀kùn òun á sì ṣí ilẹ̀kùn náà àwọn amúmiri jù báyìí lọ àlàáfíà ní fún yín. kí ni nǹkan tí mo wá lè ṣe tí mo fi lè mo fi lè rí ọ̀nà ọlọ́run gbà. kọ́ọ̀lù subhanaka la ilma lana illa ma lamtana innaka antal alimul hakim kò sẹ́dá tó mọ kankan lẹ́yìn ọlọ́run mo sì rí i pé ìṣẹ́ kan kì í dédé ṣẹ́ láṣepọ̀ níbi tó ti wá. ọ̀tẹ̀ mi ó gogi. federal government pé federal government ní fundus responsibility láti make provision fún social amenities fún gbogbo citizen orílẹ̀-èdè láti make infrastructure fún gbogbo orílẹ̀-èdè even ẹ̀kọ́ ọ̀fẹ́ fún àwọn ọmọ yín àti ìlera ọ̀fẹ́ federal government gbogbo ẹ̀ ló fẹ́ ṣe so um, fifteen to thirty thousand lójú yín owó kékeré ni but to federal government considering the population of these civil servants tó wà lọ́ndà civil service <laughs> kò ń ṣòwò kékeré so ìdí èyí ni mo fi ń sọ pé ẹ jẹ́ ká ní sùúrù ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ẹ jẹ́ ká tẹ̀lé ìjọba yìí. adílẹ̀sọ̀ ọba tí mo gbọ́ rẹ̀ wọ́n láyé lájẹ́ àwa ti mọ̀ pípé ẹ̀rẹ̀ ní gbọ́ àwa náà lè ní gbà ẹ wá ṣiṣẹ́ ṣiṣẹ́ ẹ wá ó wà ní wọ́ọ̀lù ẹ̀yìn wà láwùjí ẹ kó wọn wá jẹ ẹ wá sọ wípé ẹ lè ṣe ẹ ní change anything ẹ má change ẹ o àwọn sọ wípé ká change but àwa náà ṣe kíni ṣọ́ọ̀bù yẹn máa kíni. ọ̀rọ̀ mi ò wá sí ìlú ti máa ń gbà ẹni máa náwó mi gbà. Mr. Akínládé etí ìkẹyìí etí ìkẹyìí ọ̀rọ̀ tá à ń fa yìí náà tábà ní ká wò dáadáa kó dé wá lè tó yìí o tábà dẹ̀ pariwo bíbá láti èyí di ọ̀la we will not find the solution. ẹgbẹ́ sọ̀njọ́ gbẹ́nu ẹ̀sọ́ ọ̀hún aṣọ ọ̀dẹ ẹ̀sọ́ yẹn ni ṣé mo fẹ́ bá fẹ́ ká ìdídàkẹ́ ìdíz owó kápátá ọ̀kí dàkẹ́ bó ṣe fi ní kókó àti ọ̀wọ́ ìdí. sà ẹ sanwó fún wa ẹ tún lọ́rọ̀ rẹ lẹ́nu ẹ tún wọn láti ṣe mú wa mọ́lẹ̀. mú wa mọ́lẹ̀ báwo mú wa mọ́lẹ̀ báwo ẹ wo àwọn òkú alẹ́ o tó bá jẹ ṣẹ́ni tí ojú bá ṣe pé báyìí a máa fi hàn ojú pé nǹkan tó ṣe kò dáa ẹ wẹ̀ ẹ́ sọ̀rọ̀ ní sẹ́sọ pé ọ̀rọ̀ mi ni wọ́n mi ṣe láti ta àzùn owó ti pọ̀ ní kíní kan ìlú làwọn sínétọ̀ gbà ìlú ni pẹ́sidẹ́ntì gbà àwọn ìgbọ́n gbà náà ẹlòmí gba fifty million ẹlòmí thirty million tí ẹ pé tẹ́tí máa ń tẹ̀lé mi pé pé akọ́ni tí ń dùn wọn lásán gbà lọ́dọ̀ lọ nìyẹn ẹlòmí ni yóò kọ́ wọn kọ́ bàtà bẹ́ẹ̀ pé àwọn ọmọ òun sì kì í ń lọ sí ó lọ Dubai nìyẹn ẹ wá sọ fún wa nísìnyí pé àmọ́ púpọ̀ nínú àwọn ọmọ wa gọ́ọ̀mẹ̀sì kù náà lọ náà ìlú náà gbà ìlú àwọn ìlú sọ ìwà ọmọ yẹ gbogbo àwọn ọmọ yẹ àwọn private school àwọn private school ló lálá lọ ẹ wá sọ fún wa ẹ wò ó sọ́kùn fún ilé nìyí tí ẹ bá ti gbà kọ́tà ń tí ẹ bá gbọ́ kọ́tà ń tí ẹ lájẹ tí ẹ gbọ́ kọ́tà ń gbogbo àwọn ọmọ àti àwọn yìí gbogbo àwọn aṣàlẹ̀ ẹ̀ wọn pa ọ́ dà. ẹ wọ ẹni tí mo kò ṣe ṣeré ṣeré o ẹ má rò pa ṣeré ń bìbà yìí o ṣe rí amòye mi pásínálì mo mọ ẹ̀yin bẹ́ ṣe wà yìí ẹ kì í sọ fún yín tí ẹ bá gbọ́ nǹkan tí a sọ fún yín gbogbo ibi tẹ́ tajú tẹ́ ta gbòǹgbòdè gbogbo ẹ̀ la máa destroy and i want you to know pé ṣíbi ilé yín pọ̀ sí lẹ́yìn ó máa bá yín sùn. bẹ́ẹ̀ sábà mi nígbà tó ń bọ̀ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ẹ́ ṣagídí ẹ ṣáà ń sọ pé nǹkan tẹ fẹ́ yẹn gangan ni kò ṣẹlẹ̀ ẹ jẹ́ kí mi sọ kinní kan fún yín o kò sí anybody tó lè bá ìjọba fa wàhálà tó máa jàre láyé because ìjọba ló lòfin ìjọba ló ní agbára ìjọba ló ní everything ẹ jẹ́ kí n sọ fún yín ọ̀rọ̀ tá à ń bá yín sọ. So ṣẹ́rẹ́ àwọn tó kù yín yẹn táwọn tó bá jáwọn náà la fún ní ọ́fà tá à ń fún yín yìí they will take it ọ̀gá kí lẹ ní mo sọ. ẹ wo mi my people is my people èmi ò lè bì kí àwọn èèyàn mi gbogbo tẹ̀sán yẹn kàn ń jambla ẹnu lásán ni gbogbo tẹ̀sán kò bá mi ń lé kò bá èmi ń lé ń tá a fẹ́ la fẹ́ ah, ẹ wá ń dá pè mí nìkan síbí ẹ wá ń bá mi sọ̀rọ̀ àbí ẹ ń pè mí sí kọ̀rọ̀ ẹ fẹ́ máa bribe mi nìyẹn lójú ara yín. Adégbóyèga. Adégbóyèga. Mo wà pẹ̀lú yín tẹ́ bá fẹ́ sọ ní kẹ́ẹ̀dé agbọ́. You are the seventh labour leader tí màá bá ṣiṣẹ́ eh. láti gbà tí mo ti wà lórí Ìgbòho. So I know the rudiment of this game. Mo mọ àpàdé, mo mọ àlùdé situation tá a wà yìí. So èmi kàn ní personal interest sí ẹ̀ dì. Yes! Torí ẹ̀ mo ṣe ní kó pè wá. Wàá rí i pé ibi tá a ti ń mìtì kò ṣe ọ́fíìsì mi. Office junior staff ni torí pé mi ìfẹ́ káwọn èèyàn tiẹ̀ mọ̀ pé kọ́lọ́fì kan fẹ́ wà láàrin wa. yes so gbogbo èyí tó ń sọ èyí tó ń sọ yìí àwọn kan ti sọ kọjá ìyà ni wọ́n bá ń bẹ̀ yes ìyà ni wọ́n bá ń bẹ̀ ta ló fẹ́ bájọba jà tell me ìjọba amúnimóògùn kò sẹ́ni tó fẹ́ bájọba jà náà so uh, tíjọba bá fẹ́ useless èèyàn wọ́n useless èèyàn tí wọn bá fẹ́ kéèyàn mímọ́ wọn ní jẹ́ kéèyàn mímọ́ tó wá bá fẹ́ ṣọ̀rẹ́ èèyàn my brother it's a great opportunity so mo kàn fẹ́ kó eh, mo mọ nǹkan tó lè máa ṣe ẹ́ bóyá torí bọ̀bọ̀ yẹn eh, wò bí akílàdé yẹn gangan ni akílàdé yẹn gangan ni problem tá a ní ẹ̀yin náà máa rí bóyá ṣe tó ń fẹjú tó ń fẹmú tó ń fẹ fún fowó láàrin gbogbo wa bó dẹ̀ ṣe wà kò dẹ̀ sí nǹkan tó ń jẹ ti pé ó ní bàbá ń gbẹ́jọ́ ó láwọn èèyàn tó ń tì lẹ́yìn nǹkan tó ń ṣe mí gangan nìyẹn o ó dẹ̀ pẹ́ tí ń gẹ̀ẹ́tì mi báyẹn. Dégbóyèga mo wà pẹ̀lú yín Akínládé mo wà pẹ̀lú yín ìrà ìrà ìrà ìrà ni kò sí nǹkan tákínládé lè ṣe. What I want from you is just for you to say yes to us kó jẹ́ kí n mọ̀ pé o ti dára wa ṣé orí takínládé yẹn àmọ́ ni kò wára ẹ̀rọ kéré gan-an. just like that jẹ́ kí n jẹ́ kó yí rẹ̀ sórí gbogbo owó tẹ̀ ń jà sí thirty thousand kìíní kan kìíní kan yẹn owó yẹn ò lè mú yàn sórí rẹ̀ tí wọ́n bá sọ fún mi lẹ́nìí tó fún mi ní wọ́ọ̀dù ẹ̀pọ̀ ti dára wa àkọ́kọ́ fi fifty million bá ẹ ṣe rí fifty million naira tó yọ àkáǹtì bẹ́ẹ̀ ni nínú àkáǹtì ẹ̀dúró bí ká kọ́kọ́ fìyẹn bẹ̀rẹ̀ náà bẹ́ẹ̀ fifty million àkọ́kọ́ fi bẹ ìṣeré náà tó o bá wá fọwọ́ síbi tọwọ́ ń gbé sí dáadáa ó tún máa máa jù bẹ́ẹ̀ yẹn lọ mo fẹ́ sọ ẹ́ dèèyàn pàtàkì láàrin mo fẹ́ kí ìwọ náà máa fọwọ́ sọ̀yà kó máa fọwọ́ lálẹ́ lẹ́níwẹ̀ẹ́ mo fẹ́ kí àwọn ọmọ ẹ kí wọ́n máa ṣe dáadáa ní private university mo fẹ́ kó máa lọ ìlú òyìnbó bí ẹni lọ Òṣòdì so just say yes and you see. ó ti di ṣíṣe yẹn nígbà jẹ́ kókó sọ fún mi pé fifty million káfí yẹn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ni ó dẹ̀ tún máa máa jù bẹ́ẹ̀ lọ ah, ah, ah, ẹ wo bí problem kan tó tá a ní akínládé yẹn tá a bá ti má akínládé yẹn mi tó kú kékeré ibi tẹ́ bá ní kí n gbẹ́sẹ̀ sí ẹ̀yin ni mò ń tẹ̀lé àbó <laughs> lè bá yín kú gan pàpà. ìwọ fọ̀rọ̀ akínládé lẹ tó bá yẹ eh. ta akínládé ni àwa máa fi pamọ́. pamọ́ bẹ́ẹ̀ni tàtí <laughs> níbi sáìdì ta ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ ni máa mú ti lálẹ́ tẹ́ ẹ bá ti dé ta ẹ̀kọ́ tẹ́ ti ń bọ̀ níbi pẹ́ bọ́ọ̀lù máa fún yẹn bá nìyẹn máa ti ká mọ́ bẹ́ẹ̀ ibẹ̀ ló ti ṣe fàájì. ìwọ ni fúnpa léwọ̀ dé ìwọ fà wá àtàkìlà bìrẹ̀ wà lórí bọ̀. báwa ni láàjọ sọ kí n ló kí n gbọ́ ìwọ lóhùn ọlọ́kà nọ́mbà. ẹ má wọrí ẹyẹ bẹ́ẹ̀ mi sọ̀rọ̀ we take it up from there. Mr Gboyega ẹ̀yin náà dẹ̀ wá kọ́kọ́ lọ ń ṣagídí tẹ́lẹ̀ ẹ wò. akaba o akaba o lami akaba o akaba o. lórí wo lẹni kì í ẹ ká sọ fún mi nílẹ̀ dúró mọ́. ẹ bóde ẹ tẹ̀lé. ẹ̀yin náà ẹ jáde ẹ jáde ẹ̀yin olóṣì apanilẹ́kùnjayé ẹ jáde. kí ni ó kíkí ni fi ṣe kí ni ẹ̀ mọ̀ mi. ó yẹ àgbọ̀nrín ní ìfẹ́ lọ́pọ̀ yín apanilẹ́kùnjà yẹn lọ pé síta. kí ni fi ṣe ó fẹ́ sọ fún mi pé ọmọ pé ọkọ ẹ òun ló pa ọkọ tèmi àkínládé ẹ sì rí wèrè. ọlọ́run má jẹ́ ọkọ tèmi ò lè. ọlọ́run má jẹ́ ọkọ ẹ ò lè pa yìí. ọkọ mi ò lè pé kú báyìí. ọkọ ẹ ò lè pé kú tí ọkọ ẹ bá fẹ́ lọ pa yìí ó máa pè é dání àbí. ọmọ iṣẹ́ tí ọkọ ẹ ṣe tó bá jáde. ọkọ mi ló lówó fún mi lọ́kọ̀ ẹ̀ kí ni kan tó ṣẹlẹ̀ wọ́n jáde sọ kí ni kò fún ẹ̀ ìwọ́n pa ọkọ mi àbí làdí àbí mi sọ fún ẹ kí ọkùnrin tó àtọ̀rìn kí ọkùnrin tó àtọ̀rìn káwọn gbọ́ ẹni tó máa ní omi ní ẹ̀yìn ẹsẹ̀ wọ́n fún ẹ ní ọjọ́ mẹ́ta wọ́n mọ̀ pé bẹ́ẹ̀ ni mi wọ́n pa ọkọ mi ìwọ́n pa ọkọ mi. wọ́n á kílò tẹ̀lẹ̀ gan ní ìlànà ìwọ̀ ó lè kọ́ ni wọ̀. wọ́n pa ìwọ̀ àwọn ẹni tó bá jẹ́ ìwé ọkùnrin ẹ̀ náà pa kí ló máa ṣe. ọlọ́run ní jẹ́ ní ọ̀rẹ́ ẹjọ́ pọ̀ ah. ìwọ́n lọ́jọ́ bíláàkì fíìtì àwọn ọgbọ́n kọkọ ẹ̀ síwájú. ọjọ́ ẹ̀kọ́ ní ọjọ́ mẹ́ta eh? wẹ̀rẹ̀ ní kọ̀ọ̀kan mi tó fẹ́ mi mo jáwèé mo ṣí èrè gan eh ọjà wèrè. Ah! nǹkan sì ṣọmọ ó yẹ kó mu so ni o. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ló gbá yín láyà bẹ́ẹ̀ mi ò lè bá yín ṣeré àyà rárá ẹ ti fún mi bẹ̀rẹ̀ tó pa yín láyà gbẹdúgbẹdú mẹ́yẹ. bó ṣe gbá mi láyà wá gbà padà. ẹ bó yẹ kẹsì tún wèrè sílẹ̀. mi ò gbọdọ̀ ṣerú ẹ̀ torí pé wèrè ti di méjì nìyẹn orí kọ́lẹ̀ ti ń bu kíjẹ ni ó ní láti lọ sáró èèyàn ah, pariwo fẹjú fò báyìí orí kì í dá lóhùn o lè ẹ o lè rí fatima ara yẹn. ó sọ pé òun fún wa lọ́jọ́ mẹ́ta especially ẹ̀yìn èyí ló fèsì kó fún lọ́jọ́ mẹ́ta ẹ̀mí bẹ́ẹ̀ ni o. ó fẹ́ mi lọ́jọ́ mẹ́ta nígbà pé yẹn bá jókòó tàbí ló máa fi ṣùgbọ́n yóò fẹ́ mi lọ́jọ́ mẹ́ta àbínú lé ayé táwa yìí kọ́ dáadáa kó fífi lẹ́ lọ́kọ̀ balẹ̀ kó sẹ́kọ̀ tẹ́yẹ̀ kọ́ máa fẹ́ mi ṣe o kò sí. olórí burúkú ni ẹ wà sá kúlẹ̀ náà ṣe ṣe yẹ ayé ẹ máa bàjẹ́ ni mò ń bọ̀. wọ́n wá wá wá wá wá bí tíyẹn lẹ̀ kọ́ Ah. pé iṣẹ́ kan kì í dédé ṣẹ́ láti pọ̀ níbi tó ti wá. bàbá tó bí mi lọ́mọ ṣe ti wá rí báyìí. àwọn ọ̀dà gbogbo wà láyé ọ̀hún ni torí pé wọ́n ti lọ ibi tí ibi tọ́wọ́ wọn ò tó wọ́n ti lọ fi gàngàn fà á wọ́n ti lọ gun àkàbà nígbà tó wá gòkè àgbàbà tán ọwọ́ amákàbà wọ́n yẹ ẹ́ dípò pẹ̀lú mi ò ní rí àkàbà yẹn gùn kò dẹ̀ sí bí ọ̀ṣẹ́ máa wá nǹkan lọ́nà tí kì í ṣe tọ́lọ́run tí ó bá jí ààrẹ láàárọ̀ wà láìtàlá yóò jí ààrẹ lálẹ́ àmọ́ kẹ́ wáá rí o ìyá tó yẹ kí bàbá yín dúró jẹ ìwà iṣẹ́ rẹ̀ tí ò dúró jẹ òun lẹ́yìn ìyàwó yín àti ìyá yín jẹ wàhálà. kí wàá lọ́nà àbáyọ báyìí. wọ́n tún ká dèmi náà fún sẹ́kùn ní káyérí tàjú dùn náà láì wáhẹ́rẹ́ wàásù àmọ́ àjẹ́ àṣàgàfẹ́ náà láàgàfẹ́ rọ̀ yìí ọlọ́run lọ́ba aláforíjì òun sì lè foríjì kẹ́ ẹ máa wo ìyà tó yẹ kẹ́ ẹ jẹ òun ìyàwó yín jẹ torí pé ìyà ìmọ̀dí òun ìyàwó yín jẹ wàláì bó ti rí nù ṣé ẹ wá rí ìyàwó yìí náà nílé máa wá lọ padà sí olórí rẹ ẹ lọ sí sàárì rẹ ẹ lọ tọrọ sí gìbárù tó pọ̀ wàláì tàláì tó bá ti lè dárí jù yín àbákálẹ̀ ìdí ó dá mi lójú pọ́ lóhun ó dárí jù yín tẹ́ẹ̀bà wá rò pé bóyá bóyá àkàn pàdé ra mọ́sálásí àṣẹmọ́ra o ó máa wọ̀n kí mi àti ń ká jókòó tàjúd lálẹ́ yìí mọ́jú ká tó tọrọ síkì fárò tó pọ̀ tá a bá lè mú lọ́nà kìíní ọ̀nà kejì bẹ́ẹ̀ mọ̀ pé lọ́wọ́n bàbá aláforíjì ni yóò foríjì wá. kò sí wàhálà. kò sí wàhálà ẹ ti ṣetán ẹ má wàá gbàgbé o iṣẹ́ tó lọ́ rán sí yín gbà náà lọ́hùn tẹ́ ní bóyá àwọn kan bóyá ẹlẹ́sìn kan nàbẹ́lẹ́sìn mi kò sí ẹ̀sìn ní kankan ṣe nípa àforíjì o ẹ máa padà lọ sí nǹkan tó ní kẹ́ ẹ ṣe yẹn nígbà tá a bá kó gbogbo rẹ̀ papọ̀ àfàkàlídì ó dá mi lójú pọ́ lọ́wọ́ àgbà tuntun bá yín ẹ sì rí ìdáríjì gbà. ẹ̀mí nǹkan bí ara sọ̀rọ̀ wọn ni nítorí pé ẹlẹ́sìn kejì tí mi ò dẹ̀ kí n tèmi àti tiwọn. kò rí bẹ́ẹ̀ o kò rí bẹ́ẹ̀ o mi ò ní kankan ṣe o wọ́n bá jíṣẹ́ fún yàn tó yẹ pé ọlọ́run ni àfi kéèyàn ṣe o ó dá mi lójú pé tó bá ti ṣe gbọ́n tá a kàkalẹ̀ yìí wàláyà fọ́kàlẹ́dì يا كشدوان بسم الله الرحمن الرحيم اللهم صل وسلم على جبل لا رأيته غاشيا متصديا من خشية الله وتلك الأمثال يبقى للناس لا يتفكرون هو لو لا إله إلا هو Olúwa Ọlọ́run ẹ ṣàánú mi ẹ ṣàánú mi ẹ jẹ́ bá ti ṣe o ẹ jẹ́ rọ́nà gbégbá o ẹ jẹ́ bá ti ṣe o ẹ jẹ́ rọ́nà gbégbá o gbogbo ẹ̀ṣẹ̀ tí mo bá ti ṣẹ̀ tó jẹ́ pé òun ló ń jìnnà oore mi Ọlọ́run ẹ bá mi parẹ́ o ẹ jẹ́ bá ti ṣe ẹ̀jẹ̀ ìrọ́nà gbígbà kọ́rọ̀ mi dayọ̀ kí n rí bá ti ṣe kí n ríre gbà lọ́wọ́ ọmọdé kí n ríre gbà lọ́wọ́ àgbà kí n ríre gbà lọ́wọ́ ọkùnrin kí n ríre gbà lọ́wọ́ obìnrin kọ́rọ̀ mi dayọ̀ kọ́rọ̀ mi dayọ̀ kí n kúrò nínú ìṣẹ́ kí n kúrò nínú ìṣẹ́ kí n kúrò nínú agijù ìṣẹ́ o ẹ ṣàánú mi o ẹ ṣàánú mi o àti gbogbo ẹbí àtàrà ẹ ṣe wá lólóríire ẹ ṣe wá lólóríire ẹ jẹ́ ká yọ wá kún kó rí bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ o ọlọ́ọ̀lọ́hún ọ̀làlá ilàlá ẹ jẹ́ kọ́rọ̀ mi dayọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ mi dayọ̀ ẹ jẹ́ kọ́rọ̀ mi dayọ̀ bismillahirrahmanirrahim بسم الله الرحمن الرحيم اللهم صل لامي ذاته ذات الأحد نمددي كس بيدي وعليك مقتدي بألف ألف كي هي من أي عين كف بدوه بدوه وعلى آله وصحبه وسلم اللهم صل على سيدنا محمد الفاتح لما هقلك والخاتم المسبق ناصر الحق بالحق ولا عاد إلا سورتك المستقيم وعلى آله كقدره ومكداه العظيم آه والله النبي النبي نكا كورو تيمونشيو توتي تقبع ومسيني كوكورو تيمونشي بقبنكا بقبوري آه، أحيامي níbi tán ti ti pa ah mo ṣí o mo ṣí o ẹ bá ń ṣí o ẹ bá ń ṣí o kárọ̀ mi dayọ̀ kí n rí bá ti ṣe o kí n rọ́nà gbégbá o kí n kúrò nínú ṣẹ́ o kárọ̀ mi dayọ̀ ẹ ṣàánú mi. Khalid jẹ́ ká gbà pé bí Ọlọ́run ṣe kọ́ ni kádàrá olúkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni lóòótọ́ a nífẹ̀ẹ́ ṣùgbọ́n Ọlọ́run nífẹ̀ẹ́ jù wá lọ. Eh? You need to be fine. Look at your boy, okay? See, huh? Thanks, Uncle Fun. Èmi, Fọlá, mo ready láti ṣe everything fún ẹ. Gbogbo nǹkan tí Rónkẹ́ tí kò dúró láti ṣe fún ẹ, mo ready láti ṣe fún ẹ. Ṣùgbọ́n lóòótọ́ ọ̀rẹ́ ìyàwó ẹ̀ ló jẹ́ I really do love you. Thank you. Thank you so much. Thank you. thank you